lọ lẹ́tọ̀ ètò náà sì ní ìlera lọ́rọ̀ tó ń bẹ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ ìyẹn lórí Orísun ẹni tó ti ń bá mi sọ̀rọ̀ lórí àkòrí pàtàkì tá à ń sọ̀rọ̀ lé lórí látẹ̀kan àwọn náà ni dókítà Mutiu Lawal tó láti iléeṣẹ́ Aspeb Naturopathic Clinic ẹ̀hún tá a sì ń sọ̀rọ̀ lé lórí ó jẹ́ tọ́píìkì méjì ìyẹn àkòrí méjì nínú ẹyọ kan táwọn olóyìnbó ń pè ní two in one ìyẹn òyì àti pàtàkì àwẹ̀ gbígbà lórí ìlera ẹ káàbọ̀ ẹ kú ìjókòó ẹ kú atótónu látẹ̀kọ́ dókítà mi. ẹ sì máa. mo wá fẹ́ bèrè báyìí ẹni tí òyì bá ń ṣe tó sì ti pẹ́ tó ti máa ń ṣe ẹni ẹ ti lọ ilé ìwòsàn ó ti lo oògùn ó ti ṣe oríṣiríṣi kí ni nǹkan tí wọ́n lè ṣe láti fi ran ara wọn lọ́wọ́ ẹ jọ mo fẹ́ kẹ́ bá mi fún wọn ní tip díẹ̀ tí wọ́n lè máa ṣe láti ran ara wọn lọ́wọ́ nínú ilé ká tó tẹ̀síwájú lórí àwọn ìbéèrè tó kù. ẹ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yìí pé ọmọ ní àwọn nǹkan tó máa ń fa kóyè ọmọ ọkọ yẹn kọ́mọ ọkọ yẹn tó bá wá jẹ́ pé àwọn nǹkan tó fa òyì tẹ ẹnìkọ̀ọ̀kan ó yàtọ̀ sí tẹ̀lẹ́mìí fàpẹẹrẹ ẹni tó ní nǹkan tá à ń pè ní low sugar tí sugar rẹ̀ low sẹ̀pọ̀ yàtọ̀ sí pé ẹni tí ṣúgà high tó yìí fi ń kọ bákan náà ẹni tó yẹ pé ó wulẹ̀ lo oògùn tó lágbára ni ìlọ ń fa kóyè ọmọ ọkọ so fún àpẹẹrẹ ẹni tó bá yẹ pé ṣúgà rẹ̀ low ni irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa súnmọ́ láti máa jẹ pineapple torí pé ó ní highest number of uh, salt uh, sugar lára so bákan náà irú ẹni bẹ́ẹ̀ yóò máa kíni yóò máa gbìyànjú láti máa mu watermelon náà so gbogbo àwọn nǹkan tó bá ní gbogbo àwọn èso tó bá ní sugar lára ni ó máa mú. ìyẹn fún ẹni tí sugar ara rẹ̀ ò bá tó. ò bá tó ṣùgbọ́n tó pé sugar ara ẹ̀ pọ̀ yóò máa jìnnà sí pineapple so bákan náà irú ẹni tó pé bóyá oògùn ló ṣe àkóbá òyì tiẹ̀ ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ kọ́ ọmọ sọ lára oògùn yẹn ó lè fọ òyì o so irú ẹni bẹ́ẹ̀ kó máa jìnnà sí àwọn oògùn tó lágbára tó ń lò hmm. fàpẹẹrẹ àwọn iye oògùn tí wọ́n ti bá ní nàìjíríà bẹ́ẹ̀ni olómọ ń fa kóyọ ọmọ ọkọ wọn wọn ó ṣe iṣẹ́ tí ó lágbára ṣùgbọ́n ó ń kọ sí central nerves nínú ara so irú nǹkan báyẹn tàbí fàpẹẹrẹ irú ẹni tó yẹ pé stress ti tiẹ̀ ibi tó ti ń ṣiṣẹ́ gbóná so ó wà ti wà over laboured so irú ẹni bẹ́ẹ̀ kó ṣàkíyèsí ara ẹ̀ pé òun gbọ́dọ̀ máa rest dáadáa bí àìsàn kankan bá ṣe wá tí òyìn fi ń kọyàn ni a máa àdírẹ́sì. Hmm. ẹ ṣeun dókítà mo máa mọ́ máa ń sọ wípé ẹlòmíì wà tí ò ní òyì lára naturally ṣùgbọ́n tó jẹ́ wípé tó bá mu àwọn ohun ẹlẹ́rìndòdò tó ní bíi caffeine nínú pé ó lè tírígà kí òyì máa kọ ṣé lóòótọ́ ni torí pé àwọn kinní ìlókun tàtà mu nísìnyí wọn mu wọn náà sì láàmú wọn bóòrùn bá ti ràn àti sọ pé a fẹ́ nǹkan tó tutù àwọn gíní náà là ń mu ǹjẹ́ wà lára nǹkan tó lè fa kí ó yè kọyàn. aláàkọ́ ni pé ẹ dárúkọ nǹkan tútù ní ẹ̀ẹ̀kan bákan náà ẹ dárúkọ àwọn oríṣiríṣi àwọn omi. Hmm. àwọn nǹkan mímu. mímu káàkiri aláàkọ́ inú wa yìí tó jẹ́ inú wa tí omi ọ̀kọ̀ọ̀kọ̀ dé temperature rẹ̀ gan around thirty six percent celsius ni. so ìgbà mi wà ẹ kàn mọ omi gbà mí bíi omi tútù ni so yọ ọkọ̀ ṣe inú bákan anything ló lè bá pàdé. so ẹlòmíràn ilé ọ wà allergy sí typhoid ó lè yẹ pé ní wà nínú omi ẹgan so òun ni ọjọ́ tara rẹ so ó lè kọ sí typhoid fún ẹlòmíràn máa yàgbẹ́ ni so tó pé oríṣiríṣi àwọn àìsàn tó ń ṣẹlẹ̀ náà àwọn nǹkan jíjẹ téèyàn jẹ náà ni hmm. tàbí nǹkan mu ló máa ń fa kí àwọn àìsàn yẹ kí yẹ máa ṣẹlẹ̀ so ló fi a máa ṣọ́ra sí pẹ̀lú nǹkan mu. a máa ṣọ́ra sí pẹ̀lú nǹkan tá a máa jẹ. àwọn tó wá ń mu tí ń kọ́ bóyá kẹ́ bá mi fìyẹn ṣe eh. àmọ̀ràn fún ẹlòmíì ògógóró ni kùrà ẹlòmíì ò sì lè mu nǹkan tí ò bá ní bí ògógóró nínú wọn láwọn ṣe fàájì ni. ẹ máa rí i pé èyí tá à ń pè ní ọtí mímu àǹkó yẹn they have highest number of eh, calories. Hmm. tó dẹ̀ yẹ pé ọmọ ń ṣe àkóbá fara gan ibi ìlẹ́ ti máa rí ẹlòmíì ló fi pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó ń mọtí wọ́n máa ní nǹkan tá à ń pè ní blood fat so cholesterol máa pọ̀ so toxin ti máa pilate nínú ẹlòmíì débi wípé intan pè ní small intestine ó ti máa kó oríṣiríṣi ìdọ̀tí níbi falahi so ìdọ̀tí yà á ti wá pilate débi wípé ó máa ń ṣokùnfà oríṣiríṣi àwọn àìsàn táwọn sọ̀rọ̀ nípa wípé a máa sọ̀rọ̀ nípa erectile dysfunction a máa sọ̀rọ̀ nípa intan pè ní hypoglycemia a máa sọ̀rọ̀ oríṣiríṣi àwọn heart problem torí pé oríṣiríṣi tí wọ́n mú yìí o ó ní í ṣe pẹ̀lú nǹkan tó máa ń ṣàkóbá fára so ló fi jẹ́ pé a máa sọ sí a dẹ̀ máa sọ́ra in tó ti dáa jù náà ni kéèyàn ọ̀sá fún tán yẹn torí pé kékeré kékeré àìsàn àìsàn ni bẹ́ẹ̀ni so nílá àìsàn náà àìsàn ni nígbà tí ìbá dẹ̀ mú kékèké tó dẹ̀ ọ̀la tó mú kékeré tó dẹ̀ ọ̀la tó mú kékeré ìgbà tí ó bá tó gbà díẹ̀ yóò di nílá hmm. yóò bá di àìsàn tí ò ṣeé wò a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àsìkò ramadan tá a wà yìí ìyẹn á tiẹ̀ jẹ́ kí ẹlòmíì tó jẹ́ wípé gbọ́n tí mú eh, ìgò kan lójúmọ́ ara wọn ò tí ì balẹ̀ ìyẹn àti ẹ̀jẹ̀ kí wọ́n ti ọwọ́ ẹ̀ bọlẹ̀ lẹ́ẹ̀kan mo sọ nígbà tí mo ń ṣíde ètò pẹ̀lú ìfara mi wípé à ń jẹ ilé yìí à ń gbélé e mu wọn asọ̀ràwádìí wọn bílíkì wọ̀ bíà àìlè fún ara kàtẹ́ má lè ṣe ẹnu wa fún wákàtí kan ẹlòmíà ti jẹ bẹ́lòmíà bá ti jóúnjẹ àárọ̀ báyìí àìmọye nǹkan láti jẹlé lórí kó tó di wípé àsìkò oúnjẹ ọ̀sán gan ó tó gbogbo ẹ̀ náà àgọ́ ara wa náà là ń fún níṣẹ́ ṣe wọn àgọ́ ara tẹ́ wọ́n fún níṣẹ́ ṣe ràì láì tiẹ̀ fún ní ìsinmi ẹ̀yin náà ti mọ̀ wípé eh, àwa èèyàn fúnra wa bá bá ṣe kòókòó jọ̀ǹjọ̀ǹ bó bá yá èèyàn máa wó síbì kan bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀yà ara tó wà nínú àgọ́ ara wa ló ṣe rí ẹ jẹun léni ọ̀la ọ̀túnla kò sí pé ẹ tiẹ̀ fi ọjọ́ kan báyìí lẹ̀ láti ẹ̀ ti gbààwẹ̀ ẹ̀yin náà ti mọ̀ wípé eh, àgọ́ ara yẹn ó máa ní ó máa ní bó ṣe rí ẹ kú wa tó tónu ẹ wá jẹ́ ká wọ inú pàtàkì àwẹ̀ gbígbà bó tilẹ̀ ẹ̀ adúgbòlá ọlọ́run tó yẹ pé àsìkò Ramadan la wà yìí kí ni àwẹ̀ gbígbà kí ló túmọ̀ sí gan ṣé kí n má jẹun ni àwẹ̀ ni kí n mọ̀ mú mi ni kí n má báyàn sọ̀rọ̀ ni kí ni àwẹ̀ túmọ̀ sí bí má sọ pé mò ń gbàwẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé àwẹ̀ ó túmọ̀ ní oríṣiríṣi ọ̀nà pẹ̀lú ìlànà oníkálukú bọ́yá ẹ̀sìn ni tàbí àṣà ni tàbí ìṣesí ńgbà míì tàbí n tó ní ṣe pẹ̀lú n tó ní ṣe pẹ̀lú ètò ìlera ńgbà míì pé ààwẹ̀ so káwọn máa fọ́ lẹ́kọ̀ọ̀kan ààwẹ̀ látara yí pé bóyá mo fẹ́ máa ṣe kí ni mo fẹ́ ṣọ́ra mi níbi àti máa jẹ tàbí láti máa mu so ààwẹ̀ túmọ̀ sẹ́lómi pé àsán èso nìkan ni mo fẹ́ máa fi mo fẹ́ máa mu mi ì fẹ́ máa jẹ àwọn nǹkan míì fúngbà di kan báyìí sí ìgbà míì fún wákàtí díẹ̀ àfún wákàtí mi ìgbà míì àwẹ̀ máa ń ní í ṣe pẹ̀lú yí pé ìjọ́ mẹ́ta péré mi gbọ́dọ̀ fi omi báyìí kanu tàbí kí n jẹun so àwẹ̀ dẹ̀ máa ń wà ń gbà mí pé èní ni màá jẹun ọ̀la mi ò ní jẹun ọ̀túnla màá jẹun ìjọ́ mẹ́rin mi ò ní jẹun so ló fẹ́ pé oríṣiríṣi àwẹ̀ ló wà. ẹlòmíì oúnjẹ ẹyọ kan lójúmọ́ lójúmọ́ ẹlòmíì lè sọ pé oúnjẹ ẹ̀kan lójúmọ́. so a máa ń pa àwẹ̀ mi ní fruit, fruit, uh, fruit fasting hmm. wípé tó bá ti gba àwẹ̀ débì kan o bóyá fourteen hours ni o ntọ́gbọ́rọ̀ fi sẹ́nu náà ni èso ni. nìkan nìkan ni tó bá ti wá tó gbà díẹ̀ yóò tún bẹ̀rẹ̀ àwẹ̀ padà so ló fi pé àwẹ̀ míì nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó túmọ̀ sí pé kéèyàn ó sì kíni kéèyàn ó sára ẹni kúrò níbi àti máa jẹ àti máa mu àti máa sọ̀rọ̀kọ̀rọ̀ àti máa máa wàkíwà àti máa sí kíni máa wasọkásọ. lórí ìlera nísìnyí kí ni àwẹ̀ jẹ́ lórí ìlera. alákọ̀ọ́ àwẹ̀ jẹ́ ohun kan tó yẹ pé ó jẹ́ pàtàkì jùlọ fún ìlera pàápàá jùlọ tí wọ́n sọ pé kéèyàn mẹ́nu kù níbi àti máa jẹun fún wákàtí kan sí bíi wákàtí kan kí ló máa ṣẹlẹ̀ láàrin ìgbà yẹn à ń pe nǹkan kan ní autophagy so process kan ní lára tọ́pọ́ máa ń rìfà body system ó extract toxin kúrò nínú ara. Hmm. Eh, ní àwọn tí ò dá tó lè pa ara lára. so kí ni gbọ́dọ̀ tí máa ń ṣẹlẹ̀ ọ máa ń ṣẹlẹ̀ nígbà ẹnu ọ̀bá rí nǹkan kan jẹ tẹnu ọ̀bá rí nǹkan kan mu tẹnu wá kí ni tó wá dúró fúngbà díẹ̀ fúngbà díẹ̀ yẹ máa ní sí pẹ̀lú pé bóyá ọ̀sẹ̀ méjì nìkan fẹ́ fi hmm. kì í ṣe pé ẹ kàn níjọ́ kan ni process yẹn máa ń ṣẹlẹ̀ hmm. tá à ń pè ní autophagy yẹn so sẹ́ẹ̀lì wa fúnra ara rẹ̀ oní ọ̀wà mú gẹ́gẹ́ bí iṣẹ́ pé mo fẹ́ yọ ìdọ̀tí kúrò lára sẹ́ẹ̀ ìdọ̀tí tó ti wà lára pé ó ń kó oríṣiríṣi àìsàn sára wọlé iṣẹ́ wa bẹ̀rẹ̀ ẹ wà máa rí pé ìgbà yẹn ẹ máa rí pé tọyán máa change. Ah, ìyẹn ẹ̀yọ́ tá ń ṣe. ẹ̀yọ́ tẹ̀yàn ń ṣe sorry so tàbí gbà tó wá fẹ́ fọnu ẹ kàn rí pé ah, ẹ̀jẹ̀ bẹ̀ sí jáde lẹ́nu ẹ̀ ọmọ ń ṣẹlẹ̀ fẹ́ni tó bá gbàwẹ̀ bẹ́ẹ̀ kò ní rí nǹkan kan jẹ toxin yẹn ló ń jáde kúrò lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò máa filẹ̀ gbogbo ara so irú ẹni bẹ́ẹ̀ ẹ máa rí pé àwọn àǹfààní oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀ fàpẹ̀rẹ̀ nísìn ẹ̀ tá a sọ nípa pé òyì ń kọ́ nísìn hmm. látara pé ó ní diabetes so ìtọ̀ ṣúgà so insulin ó ti relax so ẹ̀ ń tọ́ pé wákàtí kọ̀ọ̀kan ló máa ń jẹun ṣá tó bá ti jẹlé kò ní fara ẹ̀ balẹ̀ yóò ti jẹun báyìí ọwọ́ jàjà gba àwẹ̀ ọgbọ̀njọ́ ẹjọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè ti máa rìpọ́ọ̀tù pé ṣúgà ẹ̀ mọ̀ ti ń pọ̀ jù lára ẹ̀ báyìí so ẹ jẹ́ kó wá gba àwẹ̀ tán kó wá lọ ṣe blood sugar test wọn tí wọ́n sọ náà ni pé ninety nine percent tí wọ́n sọ fún náà ni pé ó wà normal báyìí máa mẹ́ntì hmm. nǹkan tó mẹ́ntì. torí pé ṣúgà mi ò wọlé sínú ara kó kún eléyìí tó ti wà nínú àgọ́ ara tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni kọ́dẹ fún nǹkan tá à ń pè ní insulin níṣẹ́ sí pancreas wa ò ṣiṣẹ́. kò jẹ́ kí àmọ́ ẹ̀ kó ṣiṣẹ́ láṣejù so nígbà tó ń dẹ́n relax sẹ́yìn pé ìgbà tó bá jí mm. ìwọ̀nba tẹ́ bá fún yóò rí inú yóò dùn láti ṣe dáadáa ló fi pé ìgbà tí let your body communicate ẹ jẹ́ kí ara yín sọ fún yín pé ah, ebi máa ń pa mí o kó tó di pa jẹun kí ẹ ṣe mo kàn rí eléyìí náà ah eléyìí náà dáa lóúnjẹ ah jẹ́ kí n jẹ ah eléyìí òde lágbájá wà alátúkò ń bẹ àtúmọ̀ àjẹlé tàbí ó wulẹ̀ lóde ẹyọ kan ní ọ wá ń da gbogbo ẹ̀ pọ̀ ọ da gbogbo ẹ̀ pọ̀ so irú àwọn nǹkan báyẹn ọ ń pa ilé ìtúrẹ̀ sínú ara ẹ̀ ni. ẹlòmíà ni ẹlòmíà ni fúdì lò ẹlòmíà ni àmì fúdì amazon yìí bá ní àmẹ́fúdì àmẹ́fúdì yẹn àgọ́ ara rẹ náà ló ń fún níṣẹ́ ṣe gbogbo ẹ̀ náà dẹ̀ ní dókítà wa lọ́ ti ń sọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí wọ́n wọ́n wọ́n dókítà kí wá ní pàtàkì ká gbàwẹ̀ nísàn sàn mo fẹ́ kẹ́ bá mi fọ́ délẹ̀ kí ni pàtàkì àwẹ̀ lórí ìlera àgọ́ ara wa. aláàkọ́ òní lórí n tá à ń pè ní àìsàn kan tó máa ń yọ̀yàn lẹ́nu níbi heart níbi ọkàn wa níbi ọkàn wa èyíkéyìí tó bá rí kó bóyá kó angina ni o tàbáwọn oríṣiríṣi àìwòsàn heart attack torí pé àyàwẹ̀ yẹn ó ti lo calories lára wa ó ti jẹ́ kí àwọn inflammatory kó reduce àwọn nǹkan tí because cases tó wà lé ayé lé more than seventy five cases ló jẹ́ pé inflammatory ni inflammatory tó ní í ṣe pẹ̀lú pé infection nǹkan bẹ̀rẹ̀ sí ní àìsàn kan bẹ̀rẹ̀ sí wọ ara tó di pé ara bẹ̀rẹ̀ sí ní wú díẹ̀ tàbí structure tí ọlọ́run dá àga ara wa ó bẹ̀rẹ̀ sí yàtọ̀ nínú ara ilé ẹ̀ máa tá ń pè ní hypertension ilé elephantiasis ẹ̀ máa pancreatitis àwọn psoriasis inflammatory ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ so ló fẹ́ pé seventy five percent cases ló jẹ́ pé inflammatory ni wọ́n in tó ní í ṣe pẹ̀lú nǹkan yẹn yóò kọ́kọ́ di ohun àgbàgbé ní àgbà tí a bá gba àwẹ̀ síra wọn yẹn so irú ẹni bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú pé ó ní intanpe ní ìtọ̀ ṣúgà tó ga yẹn náà irú ẹni bẹ́ẹ̀ yọ wà yọ nọ́mà torí pé àwọn èròjà yẹn ń ò ṣe wàhálà àsìkò gbórógún bákan náà àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú ikùn mímọ̀ tóbi so obesity cases ara àsanjù ara àsanjù irú ẹni bẹ́ẹ̀ yọ mọ̀ lọ́rùn torí pé ara irú àwọn lọ́dọ̀ máa ń mọ̀ pé àwọn gbáwẹ̀ torí pé nǹkan tó wà lára wọn yẹ kò tún rí nǹkan jẹ mọ́ láti rí ìdàgbàsókè bó ṣe ń wú sí kò rí sí mọ́ so yóò kàn wá rí i pé ah irú kejì báyìí tí wọ́n mọ̀ ti já kò lára àwọn ẹ aṣọ tí mo mọ̀ wọ́n tẹ́lẹ̀ fi tẹ́tọ́ pé mo máa ń fún mọ́ra tẹ́lẹ̀ ni tí mo bá wọn ti gbé wọ ọmọ àwọlé ẹ̀kan náà ni aṣọ rẹ́gí lára ẹ̀yìn ẹ̀yìn náà wà àwọn ipa tó ń ṣe yẹ kì wá sí ẹnìkan ipa míì nípa pé kí ara ó lókun torí pé ẹ̀ ń tó ní sí pẹ̀lú àwọn sẹ́ẹ̀lì ara wa wọ́n ráàyè detoxify system ara wa so irú ẹni bẹ́ẹ̀ ara rẹ̀ yóò free kò ní máa rẹ̀ sí ọ̀ kò ní máa sí because oríṣiríṣi àwọn àìsàn tá à ń sọ yìí n tó ní í ṣe pẹ̀lú neurology problem ọmọ ìjọ kọ́kọ́ ló pé ló pé ẹni tó bá fẹ́ kàwé tó bá fẹ́ fẹ́ mọ̀wé dáadáa yóò dànù ẹ̀ mẹ́ta tàbí kọ́ hẹn back on fasting especially fruit fasting so irú ẹni bẹ́ẹ̀ ọpọlọ ọmọ pé yékéyéké so àwọn san yẹn wọ́n ti relax so etí inú etí náà ti kíni ó ti relax ojú náà sí kíni ojú náà yóò kíni ojú náà ọ̀nà mà gbogbo ẹni tó bá ní í ṣe pẹ̀lú àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó pa àwẹ̀ wọlé kó kíyèsí ara rẹ̀ láàrin ọjọ́ mẹ́wàá tí ó ti bẹ̀rẹ̀ sí ọgbọ̀n ọjọ́ yìí hmm. so onú rí i pé àlàáfíà péye. Hmm ẹ wo dókítà òótọ́ nìkan tẹ <laughs> òótọ́ nìkan tẹ sọ torí ó ní àsìkò kan náà tó ń tẹ sọ fún wa ní ilé ìjọsìn wa ń gbà yẹn pé ká gbogbo wa ká gbàwẹ̀ àwẹ̀ yìí sì rèé láti àárọ̀ di aago mẹ́fà rọ̀lẹ́ èmi fúnra mi mo fẹ́ràn oúnjẹ o ṣùgbọ́n <laughs> lásìkò yẹn o bóyá láti gbà yẹn náà ni mo ti wá mọ bí wọ́n ṣe ń fún inú ní ni mo ti mọ bí wọ́n ṣe ń fún irun ní space ẹ jẹ́ n sọ òyìnbó yẹn láti má jẹun ṣùgbọ́n ní àgọ́ ara tèmi fún ara mi nígbà yẹn mo mọ̀ wípé ìyàtọ̀ wà àwọn ọ̀dọ́tẹ̀ tí wá ní ká gbà nígbà yẹn tẹ́ ẹ bá máa jẹun ẹ gbọ́dọ̀ jóúnjẹ tó ní ṣúgà tó ń jẹ tó ní iyọ̀ wọ́n á ní kẹ́ ẹ jẹ àtẹ́ oúnjẹ tẹ́ gbọ́dọ̀ jẹ gbọ́dọ̀ ní ṣúgà kò gbọ́dọ̀ níyọ̀ ṣùgbọ́n ní àsìkò yẹn èmi gan mọ̀ pé <laughs> nǹkan kan ṣe nínú àgọ́ ara mi tó jẹ́ ti àlàáfíà ẹ̀yin ará ilé jẹ́ ká lọ gbọ́ àwíyé nígbà tá a bá padà dé àwọn tẹ̀síwájú bẹ́ẹ̀ láti wọ inú abala ti èso ẹ kú ìkàlẹ̀. àwíyé òyì òyì ni ohun tó ń ṣẹlẹ̀ nígbà tó bá dàbí wípé ilẹ̀ ilé tàbí àyíká ń yípo lójú ẹni ó sì jẹ́ ohun tó máa ń jẹ́ kí orí máa gbá yìí kí ojú máa ṣú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì máa ń ṣe àkóbá fún àwọn ẹ̀yà ara tó máa ń múni gbọ́ tàbí rí àwọn ẹ̀yà ara bíi ojú àti etí kò kí ń ṣe àìsàn àmọ́ ó jẹ́ atọ́nà fún àwọn àìsàn kan nínú àgọ́ ara òyì lè mú ènìyàn dákú bí wọn kò bá tètè mójútó àwọn ohun tó lè ṣokùnfà òyì ni bí ẹ̀jẹ̀ kò bá tó lára bí ọkàn bá ní àìsàn bí ìfúnpá bá wálẹ̀ ju bí ó ti yẹ lọ tàbí ó ga ju bí ó ti yẹ lọ bí ṣúgà kò bá tó tàbí kí ó pọ̀ jù nínú ara àìsàn inú etí àìní omi tó tó nínú ara ooru eré ìdárayá amárata kébé ṣíṣe àṣejù rẹ̀ náà ó tún lè fa òòyì bẹ́ẹ̀ ó lè fa kí ọpọlọ kú bí wọn kò bá tètè múra sí i àwọn àmì tí ènìyàn lè máa rí ni orí á máa gbá yìí àìlèdádúró ojú á máa ṣú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà mìíràn ẹ̀wẹ̀ òyì lè mú ebi rírẹ̀ láti inú àti dídákú dání bí òyì bá wá ń kọ́ ènìyàn gbé àwọn ìgbésẹ̀ yìí jókòó tàbí kí o fẹ̀yìntì o sì lè dùbúlẹ̀ títí òyì náà yóò fi lọ kí o má bàa ṣubú bí àsìkò òyì kò bá ì tí wá ṣe eré ìdárayá tó lè mú ọkàn wà ní àlàáfíà bí òyì bá ti ń kọ ẹ má ṣe wa ọkọ̀ má ṣe mu ògógóró sìgá tàbí àwọn nǹkan míì tó lè mú àìsàn bá ọkàn rẹ mu omi ife bíi mẹ́jọ kí o sì máa sun oorun wákàtí méje ó kéré jù lójúmọ́ bẹ́ẹ̀ ni kí o má ṣe wàhálà jẹ oúnjẹ tó ní àwọn èròjà aṣaralóore nínú má ṣe dúró sí ibi tí ooru bá pọ̀ jù kí o sì máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ àti ṣúgà inú ara rẹ ó kéré jù láàárín oṣù mẹ́ta sí oṣù mẹ́fà.